iṣẹ́ àṣírí bó tó yanrantí tó ya wèrè bí ikú ni mo fọ ọlọ́run ṣèbúra lórí ẹ̀ kò ní dáfẹ́ tó wá fi iṣẹ́ tí ò pè sílẹ̀ ẹ bá mi wá ẹ̀kọ́ eléwé kan ẹ̀kọ́ eléwé ẹ̀yọ̀ kan ẹ bá mi wá èèpo ọ̀bọ̀ hmm. ẹ mú èèpo ọ̀bọ̀ yẹn sẹ́nu ọ̀nà àbáwọlé kẹ́ ẹ lọ kókó ná dáadáa ẹnu ọ̀nà àbáwọlé kẹ́ ẹ lọ kókó ná dáadáa àbí kẹ́ gbé ọ lọ sẹ́nu ọ̀nà àbáwọlé kẹ́ ẹ lọ kẹ́ ẹ wá lọ lórí ọlọ yẹn ẹnu ọ̀nà náà ti máa ń ṣiṣẹ́ yìí o áìdà kẹ́ ẹ lọ ní ẹnu ọ̀nà àbáwọlé nílẹ̀ tàbí kí ẹ gbé ọ lọ sẹ́nu ọ̀nà àbáwọlé kí ẹ wá lọ èèpo ọ̀bọ̀ ẹ wá mú ẹ̀kọ́ eléwé ọmọ yín lè jẹ ẹbí yín lè jẹ ara yín lè jẹ ifá yín gan lè jẹ ẹ̀kọ́ eléwé yẹ kẹ fi ṣàdúrà tẹ wá sì jẹ tán bẹ́ẹ̀ ẹ o èèpo ọ̀bọ̀ tẹ ti lọ lẹ́nu ọ̀nà àbáwọlé yẹ ẹ wá fi po ẹ wá po ìfọkọ ọṣẹ ẹ po lọṣẹ tẹ wá ti po lọṣẹ bẹ́ẹ̀ ẹ wá kọ ọṣẹ yẹn sínú ewé ẹ̀kọ́ yẹ ẹ wá pọnmọṣe pọn ẹ̀kọ́ padà ẹ gbé síbì kan lẹ́yìn ìjọ kẹta máa wẹ ọṣẹ yìí láàárọ̀ láàárọ̀ àṣírí ibò tó yanrantí ni ẹ lè fi san gbèsè ẹ lè fi ṣe ṣíṣe ẹ lè fi dókòwò lórí ṣọ́ọ̀bù yín torí iṣẹ́ gúrì tí mo fi lẹ̀ àwọn kan méjì kò ṣáà lè fi ṣe gbèsè ṣáà lè fi ṣe kíní kan irọ́ o eléyìí ẹ lè fi san gbèsè ẹ lè fi ṣe ṣíṣe ẹ lè fi sanwó school fees ọmọ yín torí àsìkò táwa yìí ó lágbára kọ́lọ́n ṣàánú wa ẹ lọ́wọ́ lọ́wọ́ ayé dẹ̀sẹ́ndẹ̀ kọ̀ọ̀kan wa ẹ lò ó mo fọ́lọ́run búra lórí ẹ kò ní dáfín tó wá fi ṣe ukiwaandika nitaachiwa.